وانفعني بما أعلم وزدني علما أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala fún kíkádàrá oríire Islam máa kálukú wa pàápàá jùlọ ní àsìkò tí a wà yìí tí àwọn àfáà ṣàlàyé pé ó súnmọ́ ó jẹ́ àsìkò tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ń sọ fún wa nípa alifitan àsìkò fìtínà yóò ti máa tún máa fìtínà wàhálà làásìgbò ìdààmú dààbò dàrúdàpọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní fìtínà kó sínú fìtínà tún fìtànà ló kó sínú sánàbí ní tó bá dé yóò dà gẹ́gẹ́ bí ègígé òòrùn dúdú yóò dà gẹ́gẹ́ bí ègígé òru dúdú gbogbo aláhùn kó òru dúdú òru dúdú ni tẹ́lẹ̀ wọn ni òru tó dúdú torí pé nígbà míì lóru pípẹ́ lómi mọ̀ pé tautology ni bó ṣe wà ní hadith anabi layla abdulma òru òkùnkùn tó ní pé òru nígbà míì um, ó lè jẹ́ gbà tó ṣùpá rán tí ó sì mọ́lẹ̀ gbòòrò pàápàá nígbà tó ṣùpá bá góńgbá tá a mọ̀ sí bí òṣùpá ọjọ́ kẹrìnlá ẹ̀rí pé gbogbo ó mọ́lẹ̀ nígbà tí wọ́n tẹ florissẹ́ǹtì àti pé lóòrù tó wòrú sí ní kí nǹkan ojú tó ní ànájì tó sọ yẹn ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ láìlá àzólùmọ̀ òru dúdú ẹlẹ́nkọ̀ nídìí dúdú tọ́tọ́lọ́jì kìí ṣe tọ́tọ́lọ́jì òru mi lè má ànábì ní tó bá dé ìdí ọ̀ṣẹ̀lẹ̀ ni pé asbah rajulun musliman wa amsa kafir wa amsa rajulun musliman wa asbah kafir ààrẹ ni tí ó jí ní mùsùlùmí láàárọ̀ yóò kírun àmọ́gbà tí èdè sùn lálẹ́ tí èdè rọ̀lẹ́ yóò ti di kèfèrí ààrẹ ni tí ó kí ṣáì lálẹ́ bá dágbére fún rafi assalamu alaikum inshallah ta'ala likọ́bùnú salam salamu alaikum ramtullah lẹ́sí sáwọn kíra wa nígbà lè ó bèèrè mọ́ àwà tí mọ́ sáàsì ń bọ́ lọ́gbà lọ láàárọ̀ ó ti lọ bí aleluya ìwé lọ́gbà lọ láàárọ̀ ó ti lọ sí yé pàǹpà tẹ́sì rí pé ti ń ṣẹlẹ̀ sáàbà ní tanra wa pàápàá lọ́wọ́ lẹ́nu lọ́lọ́ ìnílẹ̀ Yorùbá ìpèníjà tí a ní nípa ẹ̀sìn Islam ó ní ìpèníjà àwọn táàrù pé a lè nípèníjà nípa wọn òun làwọn ẹlẹ́bọ tí wọ́n yí orúkọ ara wọn padà sí oníṣẹ̀ǹṣe a ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ní jókòó bí àsọ díẹ̀ àsọ lẹ́kùnrẹ́rẹ́ pé ìṣẹ̀ǹṣe yẹn èdè yẹn ò wọlé torí táwọn sọ ní wípé nígbà ìwáṣẹ̀ wípé nǹkan táwọn ń ṣe yìí ló wà túmọ̀ ìṣẹ̀ǹṣe yẹn ò ìṣẹ̀ǹṣe láti wá ṣe ń ta abala wọ́n tún pè lábala yìí pé kò correct kò lálàáfíà ìdí tí òfin lálàáfíà ni pé Ṣàngó òòṣà kan ni ó ní bàbá ta ló bí Ṣàngó táàmù Ọ̀rànyàn òun ló bí Ṣàngó báwo ni ẹ̀sìn ká má máa bọ Ṣàngó ṣe lè jẹ́ sẹ̀ǹsì ẹ̀gbọ́n Ògún ó nílùú Ọ̀rúnmìlà gangan gangan jẹ́ pé aṣọ mo sọ mo ti sọ lẹ́kùnrẹ́rẹ́ sẹ́yìn ṣíṣe ìtàn kan fi yé wa ṣe ọmọ Èkìtì l'Ọ̀rúnmìlà gangan mo dárúkọ Èkìtì yẹn jẹ́ ó tètè níta náà tètè tó rántí mo máa ń sábà gbàgbé ìlú Ọ̀tún Èkìtì ọmọ Ọ̀tún Èkìtì ni wọ́n pe Ọ̀rúnmìlà apá kan ìtàn ìtàn méjì ni o ṣùgbọ́n ìkan rí wáyà àwọn kan sọ wípé ọ̀tún èkìtì mo wá ní ọ̀rọ̀ yẹn súnmọ́ kó bẹ́ẹ̀ nítorí pé tá a bá wo èkìtì àwọn ló ń jẹ́ orúkọ ifá ifá máa ń pọ̀ lèkìtì ẹ gómìnà wọn fáyọ̀ṣe fáyẹmí ẹ̀ẹ́dẹ̀ rí bá ẹ́ àwọn ifá ifá ifá pọ̀ lèkìtì gan ẹ bá dáwọn ìlú àwọn onífá àwọn babaláwo wọn kún bẹ̀ gan so ẹni tó ní ìlú ṣèbó lóbi tó bi kí làwọn òbí ẹ̀ ṣe kó tó dé sọ́hún ní ìyá ni wọ́n pè. ìwà ẹgbẹ́ ìṣẹ̀ṣe ni jẹ́ ifá òdẹ̀jọ mọ́ṣàngó kò bára mu. kò jọ tọ́ṣù kò jọ ọ̀ṣun kò gìyàn gbogbo òṣàṣàpọ̀nlẹ̀ yorùbá ń gbà yẹn àṣàlàyé ṣùgbọ́n àwọn nìpèníjà wà lọ́dọ̀ wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa pàápàá àwọn tí bàbá wọn ò kọ́ lẹ́sìn ṣùgbọ́n wọ́n kàn fi ẹnu jẹ́ mùsùlùmí pàápàá àwọn tí bàbá wọn jẹ́ àfáà ṣùgbọ́n ní jálàbí làwọn bàbá yìí ewu tó wà níbi àwọn àfáà oníjálàbí fún ẹ̀sìn wa kìí ṣe ewu kékeré o ó láfínrí lónìí àwọn èèyàn máa ń sẹ́ndì àwọn fídíò clips ní kí o sáàsẹ̀ bá wọlé wọ́n mú ẹnìkan ń kọrin ó dìrún ìṣẹ̀ṣe ló ń pèsè tí wọ́n ń ṣàlàyé wọ́n mú àwọn kankan wá nú ẹ̀sìn wa ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ yẹn fún ẹni tí kò bá ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ṣẹ̀ríà nípa ẹ̀sìn tí èṣe onísùn náà ọ̀rọ̀ yẹn máa ó trù lójú ti ẹ̀ yóò jí òdòdó tó ní tóun náà rí ni sílẹ̀ yẹn wà pa kí ló ń tàn ó padà ṣe yóò lọ máa ṣiṣẹ́ ń ṣe mo ẹnìkan sẹ́ndì láìkí nìkan sí ìjọ kí gbogbo àti mo lọ wo àwọn oníṣẹ́ ìṣe náà sọ̀rọ̀ ẹ mọ̀ àwọn comment láti US United States of America bí US ṣe tóbi tó Canada UK ẹ̀rọ àwọn ọmọ Yorùbá náà sọ pé please sir àwọn ṣe join jẹ̀ǹsì ni kò yí àwọn kíní báyìí báyìí àwọn yẹn wá explain Spanish wọn ò jẹ́ correct those things wẹ́ ní tí wọ́n ṣàgbìn lórí ni pé African culture pé àwọn òyìnbó wọ́n colonize wa yẹn pé àwọn òyìnbó wọ́n mú wa sí ẹ̀sìn tí wọ́n ní wọ́n ṣe pé ni wọ́n mú wa pé kóyìnbó tó dé àwa náà ní ẹ̀sìn tiwa ẹ jẹ́ ká padà síbẹ̀ tó làwọn náà fi ń padà sí ìdílé yìí wọ̀ rọ́dà nítorí ẹ̀kan wò ní pé tí wọ́n máa ń pe ọ̀làjú mo ti sọ́lá ẹ̀kúnrẹ́rẹ́ nígbà yẹn mo tún ti fẹ́ máa ṣàlàyé ègé ìgbé tí wọ́n máa ń pe kinní kan lọ́làjú èyí tó bá jura wọn lọ ní ó padà borí gbogbo agbára tí wọ́n máa ń sọ pé àwọn líṣà bí agbègbè àkàlà ṣe nígbà táwọn èbó dé gan tí wọ́n dé bàdágìrì ìbábẹ́kúta ni wọ́n lọ wọn ò ṣe pé líṣà bí sí wọn pé kó bá wọn pa àwọn òyìnbó yìí wọn ò ṣe tajagún lásì wọn nígbà tí wọ́n dé ìlà àwọn òwú wọn ò ṣe padà pé kí orúkọ òṣà wọn yìí tí oníkẹ́mọ̀ tó yẹn ẹ mọ rìfà sí ìwé Fẹ́mi Ọ̀ṣọ́fìṣàn kan náà the the women of Owu ẹ̀láka ẹ̀ka kìíní prologue tó kọ wọ́n lọ pé alùgbò àpé tó rí bí àwọn ará anyway ní ọjọ́ àlọ́bẹ̀ ni pé téèyàn bá jẹ́ mùsùlùmí nídìí súnà lásìkò tó bá rántí kó dúpẹ́ torí bí mo ti bẹ̀rẹ̀ nìyẹn pé tó ṣẹ́ wa kù lórílẹ̀ ta tún jẹ́ mùsùlùmí lásìkò fìtínà tá a wáyé ẹ bá lọ ń gbòòrò ń sin ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn young girls they are not even women then some of them young women girls young women that's the correct thing not young girls girls young women abẹ́ ìkiri wọn tí wọ́n kàn dédé kó lẹ́kẹ̀ẹ́ kan sọ́wọ́ ní àwọn funfun kí ló ń ṣe oníṣẹ̀ṣì ló àwọn oúnjẹ kọ̀ọ̀kan wà ń bẹ̀ ń sìn through ministry of uh, culture and tourism àti àwọn owó kankan àti àwọn èrò tí wọ́n máa ń jẹ bẹ́ẹ̀ bí kápẹ́ ẹran jẹ ká àwọn alátẹnujẹ máa ń pọ̀ but I'm telling you it's a serious challenge o for we Muslims kò dẹ̀ sí tó kó bá wa ju ọ̀rọ̀ àwọn àfọ̀n jálàbí yẹn lọ because ẹni tó bá pé jálàbí bàbá ẹ̀ ṣe tó dẹ̀ fojú rí tàbí lẹ́gbẹ́ ìgbésí ayé jálàbí àwọn àfọ̀n jálàbí ló wà kò ní rí yàtọ̀ láàrin òun àtẹ̀bọ nígbà tó yẹn bá ṣe jálàbí tó tó tó ní kí wọ́n lọ bọ̀gún ẹ̀tí ìbá lọ ọ̀dọ̀ babaláwo náà ṣèbí nínú fálùpadà sọ pé kí wọ́n lọ bọ Ògún náà wọ́n lọ rúbọ tàbí kó sọ pé kí wọ́n lọ sọ́dọ̀ àwọn oníyèmọ̀já kí wọ́n ṣe báyìí báyìí tàbí kó sọ so àfáà náà sọ pé kó lọ so a jẹ́ pé the same which is true kápẹ́ yèèpẹ̀ tí wọ́n máa ń tẹ̀yẹ àti ojú odù fáyẹn the same ni náà fún ẹni tó bá mọ̀ kò sí yàtọ̀ it's true true like this ẹ̀rí wọn àwọn tó ń tẹ ìpín yẹn rí wọn pé wọ́n máa ń fa ẹ̀ tí ì rírí ẹni tó bá rọ́pọ̀ yẹ̀pẹ̀ ẹ̀kú ẹni tó bá níbi tí wọ́n ti ń tẹ̀ ẹ̀rìgẹ́ gbáhùn ní fátíán bá jù bí wọ́n ṣe fọ́ fà láwọn yẹn náà ni wọ́n ṣe fà sójú ọpọ́n fáyìn tọ́pẹ̀lẹ̀ rẹ̀ ti sẹ́ǹsì yẹn sẹ́ǹsì sẹ́ǹsì sẹ́ǹsì ti sẹ́ǹsì ilé yẹn ni odù àwọn ń pè ní ilé báyìí dáàbò àwọn ń pè ní odù ti sẹ́ǹsì. so it's a challenge wọ́n ẹ̀yin tẹ́ ẹ wá sí prógámù tẹ́ ń gbọ́rọ̀ sún náà. ẹni lọ́ọ̀kì àánú ọlọ́run àbí láti mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tẹ́ bá máa àánú ọlọ́run ṣàánú lè yí lọ́lọ́run ló ṣàánú ọlọ́run ló ṣàánú mo wà ní ara tó jẹ́ kí n pẹ́ actually today i made it i want to be here before ten nine on the dot gangan mo dẹ̀ kú òní aago mẹ́sàn-án mo fẹ́ lọ kó tíra yìí aago mẹ́sàn-án kò adébíyí tẹ́yìn but bọ́lọ̀ ń ṣe kádàrà ẹgbò táyìn tí mo tó dé tù ilẹ̀bù tí ẹlòmí ò ní ìtàzù pẹ́ rárá o nine sàwọn kankan ló ṣàkọsẹ̀ ṣá kí nǹkan gé for sure mo wá ń gbọ́ tí ń kọrin bì kan tí mo dúró sí wọ́n ṣe ṣọ́ọ̀ṣì ní àbẹ́wò wọ́n ní muslim ṣe nìkan ni wọ́n ní wọ́n ń ṣàṣàlá fi hàn ah! kéèyàn má lọ lè kí ó kankan àní kó kan reasoning kó kan ní ọpọlọ ṣé ibẹ̀ yẹn wọ́ọ̀tì bí tí yẹn lè jókòó sí kí yẹn ló ń ṣiṣẹ́ sí nìyẹn lọ́lọ́rọ̀ àmì ga fún èèyàn èèyàn ẹja jẹjẹ nìkan èèyàn ẹjọ́ ẹbí kí ni ìtumọ̀ ilé tí yẹn lọ ń jókòó bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lórí ọmọ mi gbà fún mi lérí ọkọ mi jà fún mi jẹ̀ní jẹ́dẹ̀ jà jẹ́ jà jẹ́ fún òkè kí ni ló ń sẹ́yìn yìí tí yẹn bá ẹ̀ńtọ́lọ̀ máa fi súnà yẹ kó dúpẹ́ o and they go there every Sunday to waste their time kò sẹ́kọ̀ọ́ kankan wọ́n ṣe máa dá orin kọrí nìyẹn tó báyá wọ́n ṣe aláhùlà ìlàílàlá aláhù ẹ̀mà ẹ̀ tó bá dá sàlá ti tẹ̀ wá ti wo irú eré tí mo sọ ń ṣiṣẹ́ pé wọ́n tí wọ́n lórí kankan aláhùlà ìlàílàlá aláhùlà o lè tún ṣéǹjì ti

let me use the word brain báwo ló ṣe lè aláwọ̀ ọpọlọ ẹ̀kẹ́nìkan kan máa fi ṣeré kí ló ń ṣe ń bẹ̀ kéèyàn jókòó sí yàrá ẹ̀ ṣé ò lè ṣe yẹn ní yàrá ẹ̀ ní ìmọ̀ kò sí mọ̀ nǹkan tó lọ gbé ìgbẹ́ kò sí àfi nǹkan ẹyọ kan prayer request wà á kọ sínú pépà wà á jù sí wọn òtún bá ti wá mú pépà ẹ̀ ṣé ẹ̀ bá ṣe ó ti láwọn nǹkan téèyàn àtijọ́ bá jẹ́ pẹ̀lú àti mọ́tò sọlẹ̀ lálẹ́ gbogbo òjé yẹn ṣé ìjìyàn pé kan ní wọ́n fẹ́ ra mọ́tò next week òní àwa ju prayer request sí tó bá ju èèyàn ti mọ wọ́n ti máàkì ọ̀hún lèyìn ó kàn mú ẹni ló ń fẹ́ ra mọ́tò àti àti àwọn akàkí nìyẹn sí oríṣi tó bá máa di next week two weeks time mọ́ ẹnìkan ó kàn ra mọ́tò mi tẹ́mi dẹ̀ ti mọ̀ pé wọ́n ti sanwó mọ́tò ọ̀nà alágbára sálátù ẹ̀yìn àsàlátù kàmọ́rù dìbí yá o eh, wọ́n rá mọ́tò ń bẹ́ ó ṣàdúrà ẹgbà ṣàpé èrò ọ̀tún ya wá pé wọ́n tẹ́ ṣàdúrà ẹnìkan ló fẹ́ ra mọ́tò ẹnìkan dẹ̀ ra mọ́tò òun ló máa ju anábì ni máa ń yorí ìdílá òbí ẹ̀kọ́ ìrọ̀ ìfákì ò bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ń wo ìgbé kílẹ̀ ń jẹ omi ẹja ti daṣọ bora ní òkú ní àjẹ́ bí ẹmọ oríṣiríṣi eégún ìwọlélẹ́yìí ìbànújẹ́ ni kí ní ẹ̀kẹ́ kí dárayá ní prógámù ní ẹ̀kọrin ẹ̀ijó ewó lẹ́ ń ṣe sùn bí aláàrẹ̀ alóǹdí ẹ̀lọ prógámù yẹn aláṣà ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn wọ́n kàn ṣe sùn bí aláàrẹ̀ bí òkú kò sí ẹ̀ sí pé adárayá kí ló dé tó lé ijó lọ láyé ìdárayá ló ń wá ó wà ní àkùngbà ń bẹ̀ níbi tí wà àwọn night clubs wà ń bẹ̀ ó láìkè kó wà ń kàrẹ́ náà ní ṣé night club ti wà ń kàrẹ́ náà pọ̀ tó pọ̀ lákùngbà dáadáa sáà wa wà ó wà ní ó níbẹ̀ yẹn lọ́bẹ̀ náà kó lọ dárayá bá mọ̀ wá dárayá sí ẹ̀lẹ̀ ṣé ilé ọlọ́run ilé ìdárayá ni wọ́n pè ní kí wọ́n sọ nípa masajid wà á nà masajid lílẹ̀ ìfẹ̀lẹ̀ tẹ́bi ọmọ àlọ́ ìhàdá kí ni Kùránì sọ nípa mọ́ṣáláṣí kí ni wọ́n ní ká mọ̀ ṣe ń bẹ̀ ọlọ́run lílẹ̀ àkìfín lílẹ̀ kí náà pé lílẹ̀ àkìfín wà lè tọ́ ìfín lílẹ̀ àkìfín wà tọ́ ìfín òrùka ìsújúd àwọn tí wọ́n máa ṣe èyìtìká tí wọ́n wà jókòó sílẹ̀ ọlọ́run máa ń ọlọ́run àwọn tó fẹ́ máa ṣe tọ̀wá kàábà àwọn tó fẹ́ mọ wá rúkú àwọn tó fẹ́ mọ ṣe sujud yẹn tó máa fẹ́ yẹn náà tó fẹ́ kí òun yọ bá ń pèrún níbo ni wọ́n máa ń pèrún sí hayya ala sọ́lá hayya ala ìfàlà ọlọ́run kò fi yé wa ìkẹ́ àti gẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam kí ọlọ́run lọ́lọ́run fún wọn bá àsìkò ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ 18 minutes was a good reflection téèyàn bá wo àwọn nǹkan tó ń lọ láwùjọ èèyàn ó ṣe mọ̀ ó téèyàn bá ti rí rẹ̀ pé òun wà ní súnà téèyàn ṣàdúpẹ́ ni wọ́n nǹkan ti dàrú gidi wọ́n ti dàrú o àwọn èèyàn ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí wọ́n ti wá ń lọ jọyìn àwọn ẹlẹ́bọ gọ́wọ́n ò rí yàtọ̀ ní Islam àtẹ̀bọ náà àná àfáà kí lẹ fẹ́ sọ fún mi àfáà báyìí ó ní kò ń lọ ṣètùtù báyìí àfáà gan bá òun gbé ó lọ́dì ẹgbẹ́ àwọn àfáà tó lọ́dì fòfò wọ́n lọ ríta lálẹ́ àwọn míì jẹ́ ń lọ lọ́sàn-án àwọn míì ò kí àmú àfáà gbé yẹn lọ nú gbó ó lọ ń pariwo ọmọ yín dé òyìn ayé ẹgbàá ó wọlé àfáà ire ni wọ́n ní kó forí balẹ̀ fún that case is Libya yẹn ti take some years back woman kan mọ̀mọ́ ni mọ́mì kan náà àwọn ìyá àwọn ọ̀rẹ́ wa ń gbà táwa yunifásitì ó wà ń sọ fún mi ń fọ́ọ̀mù wà pé woman kan kò ṣe mọ́ hmm. àwọn jọ máa ń lọ sí program fún wa táwọn ọlọ́sàn-án lóòrùn ó serious ó kàn lè lérí kó ló ń dágbé lè lòdì kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní àáfà àwọn yẹn pé ìgbà tó ní problem tó lọ bá ó gbére kan jáde pé kó ń forí balẹ̀ fún problem àṣọ òun wá lọ fẹjọ́ ẹ̀sùn ìmọ̀ọ́mù ìlú yẹn wá ẹ̀ kò fẹjọ́ ẹ̀sùn ó gbé the same problem ọba ìmọ̀ ìmùlú yẹn èrè tó gbé jáde pé kó òun forí balẹ̀ fún ó ju tàfà yẹn lọ bó ṣe wá pé eléyìí ò lè jojú ọ̀nà ló ń fi lọ bá Jésù so wá máa ń ni mọ̀mọ́ yẹn lára pé ó bá mi náà sọ fún pé mẹ́tọ̀dù wo la lè lò tá a fi lè rí i dá padà because gbà pé bí gbogbo àfáà ṣe rí nìyí so some years back in the nineties ni mò ń sọ nígbà tá a wà ní yunifásitì. So what do you want to tell such a woman? àbẹ̀ni tó fẹ́ pààyàn ọ̀dọ̀ àfáà ló lọ kí lorúkọ ẹ̀ òun ló sọ ó bá pààyàn láti hàn pé eléyìí ìṣètò ọlọ́run èṣù ni àbólọ́bá àfáà ní èṣù ó ṣe ní ìsìn yẹn sílẹ̀ àfáà sọ pé èṣù ó ṣẹlẹ̀ ta ló fẹ́ bẹ̀ lọ́wọ́ sí ọlọ́run ṣàánú wa jàre sábáníká máa lọ sí yẹn yóò kò ní já gbádùn náà ètò wa ń ṣe àlọ́ta rẹ̀ lẹ́yìn tá a ti ṣàlàyé ìdúróṣinṣin lẹ́yìn Ramadan á padà sí ètò wa bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ mo àwọn tẹ̀sìn pínpín tó wà fún ètò wa pẹ̀lú ògbé ọlọ́run lọ́wọ́ mọ́ fàárẹ̀ sí wa ló sì jà ṣáìsì àwọn tí ń ṣàárẹ̀ ọlọ́run bá ní fún wọn ní wòsàn àwọn tí ń ṣàìsàn ọlọ́run bá ní fún wọn ní wòsàn gbogbo wa ọlọ́run kó yọ̀ǹda àlàáfíà fún wa tó pé yìí ten on the dot aago mẹ́wàá on the dot a máa máa bẹ̀rẹ̀ ẹ̀jọ́ mi ìdẹ̀ níbẹ̀ ká miss níbẹ̀ ká máa miss bí ẹlòmíì wà kíní tàǹkà tíra tàǹkà ìṣàrí òdòrò sílìmọ̀ hìmẹ́tì lè ámẹ́tì lè ó mọ̀ ọ̀rọ̀ àkídà ní láti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkídà ní one hour wákàtí kan gbáko ten to eleven insha Allah ta'ala al-aqida ten to eleven then we go ẹni kọ́lẹ̀ we go ten minutes tí mo sọ yìí ten minutes lẹ́yìn ẹ̀ ìṣẹ́jú mẹ́wàá péré a máa fi wo a máa fi hàn nísùn lè muslim tó wáyé pé à ń tẹ̀lé ìsùn muslim bá ti bẹ̀rẹ̀ níbi ọdún bíi tí ò dín tó five seven years ago náà a bá ti há gbogbo tí àìsàn rẹ̀ ẹ́ ó ti ju bẹ́ẹ̀ ó ti ju seven years ṣe pé à ń há síra ìrìn ìsùn muslim títà bẹ́ẹ̀lì line by line alọ́mú láti number one èyí tó bá jẹ́ dọ̀rí ìfọ̀ àjùlẹ̀ àwọn bóyá lẹ́lòmí ìlè rántí ìta ahánbẹ̀ ọ̀rẹ́ sáàmù tí bá náwọ́ bí ìwọ̀n yìí ní ìdígbé tẹ́nìkan bá wọ aṣọ tuntun kí ni àkáàrù tó ní ká ṣe tá a bá rí ta ló rántí ṣẹpa ahánbẹ̀ ìwọ náà gan tó sọ tó bá wà ó yàtọ̀ sí pé èèyàn wọ aṣọ tó jífẹ́ jáde wọ aṣọ tuntun kí ni wàá sọ èyí tí gbogbo wa sọ ní pé alhamdulillahi alladhi kasani hadha sawba farazaqanihi min ghairi alimin àbíkíní ẹ̀rọ tí ẹ̀ṣà mìírí orí kọ́ láńsà náà ẹ̀sìnrán tí wọ́n tàà mi ìdẹ̀wà ní gangan lákò báyìí sí ìbá fún yí Allahumma anta kasawtanihi أسألك من خيرهما وخير ما صنع له وأعوذ بك من شره وشر ما صنع له يعني أنتين بار أشهر Hello, 10 minutes, inshallah ta'ala. the after that, we go to Muslim family series. Yeah, go volume 2 la closer than a garment ká bukú àyẹ̀ tán bukú àyẹ̀ tí ò tó ti rí àti tàbíkà tàṣà ara ń ṣàlàyé wẹ́lẹ́ ilé ìpa jẹ́ ńgbà bá ṣe mú ní ọ̀kùnkúndùn ńgbà yà máa mú ilé náà lọ́kùnkúndùn so that is ten to eleven eleven to eleven ten so from eleven ten we are going to dedicate to this group. book lọ́mọ fẹ́ kó fast a máa dedicate twenty minutes fún which is to eleven thirty eleven thirty then we are going to dedicate another fifteen minutes for this book or the other book tabaka eléyìí ní ọ̀sẹ̀ kan á ka ìtàn lọ́sẹ̀ kejì ìwé tá a mọ̀ sí afala yatadabbaruna al-Qur'ana afala yatadabbaruna al-Qur'ana tí ahmed adetola kasim abu muslim àti abdulbasit umar balogun abu umar tún akọ tí à ń pọ̀fẹ́ ni wọ́n fún wa wí we pleaded on your behalf mo ti pín bí ìbáwọn èèyàn will you not then reflect a máa máa dedicate how many minutes mo pè how many minutes mo pè fifteen minutes tá a bá kà lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa torí torí pé wọ́n request dé kájọ káṣìmọ̀ ká don't be sad so don't be sad yẹn látàzàn látàzàn ó ní ìdí tó jẹ́ kí n stop ìwé yẹn gbà wọ́n ń sọ nǹkan nípa àfáà tó kọ síra tí ó wá ń bí torí àwọn issues kan wà tí ò sí kàn wá torí pé kálímù náà àìlá òkú lihim talk to people in accordance with their level of understanding bá àwọn ènìyàn sọ̀rọ̀ níbàámu sí ipò tí wọ́n wà níbi àgbọ́yé tó máa dìbò tó sọ wọ́n di kèfèrè nǹkan tí ó kàn wọ́n kéèyàn mọ́ lọ sí agbada ẹ̀ kó máa di pé wàhálà ọdì so nípa àfáà yẹn ó ní táwọn àfáà súnmọ́ lọ́dún àwọn nǹkan tó sọ yẹn ṣàbúrú ni kì í ṣàbúrú la tahzan don't be sad lítẹ́sílíyàtì nafsi lé tẹ́sílíyàtì nafsi fún serenity tranquility ó dàgbà ìbò ńláńlá méjì ní tranquility and serenity kí ni yóò bá rẹ̀ peace of mind fún ìbàlẹ̀ àyà ìbàlẹ̀ kí mo pè ìbàlẹ̀ àyà ìbàlẹ̀ ọkàn tí ò ní máa kọ́kàn sókè ìfàyàbalẹ̀ yes fún ìfàyàbalẹ̀ lápẹ́ ìdangan lẹ́jẹ́ ti Yorùbá gidi àìgbọ́ Yorùbá gan fún ìfàyàbalẹ̀ ìfọkànbalẹ̀ òní ìbàlẹ̀ àyà tó níwé ìwà fún bàbá kà lọ́sẹ̀ yìí a máa ka reflect tàbá ti kàwé ìtàn wọ́n tún ti kọ̀ mí o bóyá tàbá tún bá wọn sọ̀rọ̀ bóyá wọ́n tún fún wa lọ́fẹ̀ẹ́ mo ti pín fún gbogbo àbí àwọn kan ò rí ẹ̀wà program jọ yẹn èyí tẹ́ ẹ̀yìn náà ẹlọ́ra ẹlọ́ra àwọn ń tà ní ẹnìkan ló bá wa san owó ẹ̀ lélò ni mo kó wá ń jẹ́ yìí ṣé ò 50 lẹ́yìn eh I think 50 copies so àpọ̀ a máa bí 150 150 so ẹ̀yin obìnrin tẹ lówó ní wa náà yìí náà ní fowó lẹ́pẹ̀ ẹ bá ara fúnyàn mẹ́wàá òfìrà èèyàn kan so then finally we go to our question and answer or no we go to our news from home and abroad ìròyìn tó ń lọ nílé lóko àti lẹ́yìn òdì bọ̀ kì í ṣe dandan ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ o tí ò bá ti sí kéye pé kí wọ́n sọ pé wọ́n sọ pé gọ́vnà Ondo state ó ti yan àwọn permanent secretary tuntun chairman local government ó ti yan àwọn SSA kì í ṣe bá sọ nìyẹn important news tó ní nǹkan ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn wa tó lè pe àwa títí ni àkíyèsí kàríkíyèsára ìyẹn ni táwọn agbàlérò pẹ̀lú ìròyìn ní lílẹ́yìn lóko àti lẹ́yìn òdi o èmi gángan máa sọ fún wa pé Tinubu ṣe mítìn lánàá pẹ̀lú àwọn sẹ́nétọ̀ kọ̀ọ̀kan wà o ìtọ́kàn lè kàn wá mẹ́ ni pé bóyá tí wọ́n á fẹnu kò sí ni pé àwọn obìnrin Nàìjíríà ẹni tí ò bá ti lo nìkọ́ tí ò gbogbo ara ẹ̀ ojú àtọwọ́ ìjọba ti ní kọ́lọ́pàá wọn mú wọn ìyẹn ni àtàfẹ́lẹ̀ gbéyẹ̀wò ní pé tí ó wà sí àwọn sẹ́nítọ̀ àti rẹ̀ gbogbo wọn ní ọ̀fẹ́ ní kò sí kódà àwọn oníṣì jọjọ nàìjíríà wà ń bẹ̀ ẹni tí wọ́n bá ti rí gbòòrò tí ó ẹmọ̀ irú ní ìsìn ṣó kàn wá bí ó kàn wá ìdọ́rọ̀ àwọn tí ó ṣe bẹ́ẹ̀ wà ń bì àgbè kí lẹ́sìn sọ lórí tí wọ́n sọ yẹn lẹ́kí lọ́nà àbàlẹ̀ good news la fẹ́ mọ́ gbọ́ ní ó jẹ́ múdà kejì yẹn wá tàbí bóyá lérú jáàmù tí wọ́n ṣe pé bóyá sẹ́ńtà kan wà wọ́n mọ̀ fa ní ìfẹ́ máa ń sọ àwọn nísìn pé sísà kan tó jẹ́ lẹ́yà mẹ́ wọ́n mọ̀ ṣe báyìí wọ́n mọ̀ ṣe báyìí kí là lè rí ṣe sí káàdà wallahu ta'ala so as from next week may Allah guide us alright actually I want to start from today but I don't think that one will be possible as a result of the time that we have spent before starting the program so Ọlọ́run ràn wá lọ́wọ́. Ah. tíráta nǹka ṣáríhù durusil muhimmatil amatil umma ta ló morúkọ àfáà tó kọ ìpìlẹ̀ tí à ń gangan ad-durusil muhimmatu li amatil umma ta ló kọ mo máa ń sọ gbogbo màdá wá ti fẹ́ bẹ̀rẹ̀ program yes mi ò lè ka tíra àti kí n kọ́kọ́ dákọ̀ àfáà tó kọ then tó ṣe ṣáríhù explanation lórí ẹ̀ máa tún dákọ̀ yes kò sẹ́ńtọ́ ẹ sọ̀rọ̀ sókè ta ló kọ tíra àdìrúsùlẹ̀ òmùhímẹ́tulẹ̀ àmẹ́tulẹ̀ mi ò lè ṣe kí má dà kù ẹ mọ̀ sọ sábẹ́ lọ́dọ̀ ara yẹn jẹ́ ń gbọ́ ó ní asheik al'alama abdulaziz bọ́nù abdullah bọ́nù baz asheik al'alama abdulaziz orúkọ wọn gangan ni abdulaziz bónú abdìlá bónú bá abdulaziz bónú Abdila bónú ba orúkọ wọn ni ẹ tó ṣe àlàyé tà tó ń kà kún ká wá fi tiwa kún ó ní àṣeek abdulrazak bónú Abdulimohsin alibatu báwo dáàlè rọ bádùn àwọn ni wọ́n kọ́ bábírù bábírù táàmọ́ sọ alẹ́bàdàn ṣe abdulrazak bunu abdulmohsen albadr ibi táa dé al'aslu rabi'u min usuli al-iman al-imanu bi rusuli al-kiram àti parí ẹ̀ àwa bẹ́ bọ́ sí al'aslu al-khamis àti kàyẹ́ gan yawmil akhir àti ń kà lọ bọ̀ á tún bẹ̀rẹ̀ al-aslu al-khamis min usul al-iman al-imanu bi yawm al-akhir ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ ó ní al-iman bil yawm al ìgbàgbọ́ nínú ọjọ́ kẹyìn ta ló lè rántí al-aslu ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ min usulil iman nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ afẹ́kẹ́ nìkan wọ́n sọ fún wa ma huwa lè aslulẹ̀ awwal min usulil iman naam naam al'imanu billah huwa lè aslulẹ̀ awwal ìnígbàgbọ́ nínú Allah al'aslù pa ẹ̀kọ́ nǹkan tó pọ̀ sínú wọ́n asùlù sáni ń kọ́ second pillar náà ẹ́ alẹ́ ìmẹ́nu bìlì màláíkà ìgbàgbọ́nù àwọn màláíkà ẹlẹ́kẹta ń kọ́ alẹ́ ìmẹ́nu bìlì kútúbí alìmùnẹ́zàlà ìgbàgbọ́ nínú àwọn tírà tó wá láti ọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́kẹrin ń kọ́ alẹ́ ìmẹ́nu bìrúsùlì kìrọ́mù ìgbàgbọ́ nú àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n jẹ́ alásìmọ̀lẹ́ wàlásì lè kọ́ mínú súlù lè mẹ́nu wá àlè ìmẹ́nu bìlì yàó mìlì ààfin àfáàní wàlè ìmẹ́nu ìyẹn tí bàbá búnú bá sì sọ nìyẹn alásì lè kọ́ mínú súlù lè mẹ́nu àlè ìmẹ́nu bìlì àwọn wa ni àbàbá wa búnú bá sì ń bọ̀rọ̀ lọ wọ́n ní wàlì ìmánu bil yawmil akhir ẹ̀rí ìgbàgbọ́ nínú ọjọ́ kẹyìn wàlì ìmánu ó ní ìgbàgbọ́ bikulli ma yakunu ba'da li mauti ìnígbàgbọ́ sí gbogbo tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ìnígbàgbọ́ sí gbogbo tí ó ṣẹlẹ̀ lẹ́yìn kíni lẹ́yìn ikú ìnígbàgbọ́ sí gbogbo kíni gbogbo tí ó ṣẹlẹ̀ ní ẹ̀yìn ikú mímọ̀ já àdìkìlóhù wàtẹ̀fíìlùhù fìlìkìtàbí wàsúnnàtì gbogbo tí ó ṣẹlẹ̀ yìí tá a sọ yìí kìí ṣe táwọn èèyàn forí ara wọn rò kí ni mo wí kìí ṣe tí wọ́n forí ara wọn sẹ́yìn páwọn kan gbà pé tó kù bá kú yóò kọ́kọ́ rìn káàkiri yóò yálé gbogbo àwọn ẹbí yóò lọ fara hàn wọ́n tẹlomi wà á ní kánò lòun wà pé òun rí ẹni lágbájá òun ni ó wá fara hàn nù òjìjọ náà ló kú so wọ́n nígbàgbọ́ pé yóò lọ fara hàn gbogbo àwọn ẹbí àwọn tó bá lójú inú ní òòrì kò kìí ṣe yẹn là ń sọ o oríṣiríṣi ìgbàgbọ́ lọ́dọ̀ àwọn ará India fáwọn ọmọ jó òkú níná tó kù bá kú wọ́n ó sun ná tí ó fi jó teegun teegun eérú rẹ̀ ni wọ́n wà wọ́n kó sínú ìgò wọ́n wà ṣe báwọn eléèbó ń pè ní lébẹ́lì yẹn pé wọ́n wà fi ìdánimọ̀ sí ara ìgò yẹn wọ́n kọ ẹni tó ní ìgò yẹn wọ́n kọ sí pé eérú bàbá bàbá bàbá yẹn àwọn kan apá kan nínú àwọn ará China náà àmọ́ ṣe bẹ́ẹ̀ so nítorí wọ́n á ṣe níjọ́ tó yẹn bá kàn ṣòro èèyàn lọ bẹ bàbá ń pé ọmọ rẹ̀ wà nínú ìṣòro ṣàánú rẹ̀ o ṣùgbọ́n gbàgbọ́ wọn gangan tí wọ́n fi ń jókòó níná tí mo kà àwọn Hindus ẹ̀sìn tá ní Hinduism ní India wọ́n ní tí èèyàn ò bá jó òkú yẹn níná ẹ̀mí òkú yẹn adémọ́lẹ̀ síbi ara ẹni yẹn kò ní jáde kò ní lè lọ ó wà ní dídè mọ́lẹ̀ it's not going to be free pé ó dìgbà tó kú yẹn bá jẹrà tó kẹ̀ so dìgbà tó máa jìyà fún iye ọdún tó kú yẹn fi wà láìkẹ̀ yẹn olè níyẹn á wà tí ó máa jìyà ń bẹ̀ yẹn torí pé kò ní lè ṣe kí ni kò ní lè lọ wọn ni ìdí táwọn fi ń jó òkú níná nìyẹn tó tẹ́ wá ti wá jó òkú yẹn tó ti jóná bẹ́ẹ̀ ẹ̀mí yẹn ó lè ṣe kíni yóò lè fò lọ. ẹ nǹkan tí mo sọ báyìí ṣe rí gbàgbọ́ wọn báwọn so àfáwa so lóríṣiríṣi ìlú ó ní àwọn ìgbàgbọ́ wà báwọn nípa kíni nípa tí ń ṣẹlẹ̀ lẹ́yìn eku nínú rẹ̀ náà lẹ̀ Yorùbá a máa ń gbọ́ pé wọ́n ní ká fóúnjẹ lé ní òru jímọ̀ àlàmísì sí jímọ̀ torí pé àwọn òkú ń ṣe kíni wọ́n ń bọ̀ wá bẹ ilé wò tó ká fóúnjẹ lẹ̀ kí wọ́n lè rí nǹkan jẹ gbogbo oúnjẹ tá a sì fílẹ̀ àwòrán èsì oúnjẹ ń bẹ̀ à ń bá bẹ́ẹ̀ ni èsì ni pé wọ́n jẹ ṣùgbọ́n ẹ̀yin ò mọ̀ pé wọ́n ti jẹ ni so ó wá dọ́dọ̀ wa náà àwa mùsùlùmí òun ló fa sàárà ọjọ́ àlàmísì ní mọ́ṣáláṣí fún òkú ìgbẹ́ ọgbà a lé ìjọ yẹn ni àwọn òkú ń bọ̀ mọ̀rùgbó ti yé wa ṣé aburú wà nínú ìṣe sàárà ẹ̀ pé mo sọ pé sàárà yẹn ìtumọ̀ méjì lónìí ṣùgbọ́n ìtọrẹ àánú ni ẹja lò ọrẹ àtinúwá ká ṣe é ní èròǹgbà pé à ń ṣe fún òkú yẹn kó lè gbà ládà yìí àbá ní kìí ṣe kó burú ṣùgbọ́n ìnígbàgbọ́ pé òkú yẹn fẹ́ wá sílé lóru àlàmísì òun ni wàhálà ṣẹ́dìrí pé tàbá béèyàn bá ṣe ìrìn tó tí sì kàwé tó ẹ̀rí orílẹ̀-èdè kan mo rí nínú YouTube àwọn èyí sìnkú wọn kìí ṣe odidi orílẹ̀-èdè ìlú kan ni wọ́n ti kọ́lé kan tẹ́ ń kó àwọn tí yẹn sí ọdọọdún ó tún wá kó wọn síta wọ́n wọ aṣọ fún wọn wọ́n tún bá wọn yà fọ́tò tí wọ́n ti gbẹ́ pé a yóò tí ní tí wọ́n fi sí lára tí wọ́n gbẹ́ bẹ́ẹ̀ ní ìlú yẹn lórí inú YouTube mo ti wò mo ti kọ́kọ́ kà á ìgbà tí mo wá kà á mo á wò mo á lọ tẹ̀ sínú YouTube wá gbé jáde so ìgbàgbọ́ kan nu wípé àwọn òkú yẹn wọ́n gbà pé wọn ò lọ wọ́n ní wọ́n ń wo àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníṣègùn ló bá fi sọ pé al-iman huwa al-iman bil yawmil akhir ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ kẹyìn huwa al-iman bi kulli ma yakunu ba'da al-mawti ìgbàgbọ́ nínú gbogbo ohun tí máa ṣẹlẹ̀ lẹ́yìn ikú àmọ́ o mímọ́ já àdìkìrúhù wàtàfsílùú fílìkìtàbí wà súnà ẹ̀dì ọ̀rọ̀ ìmọ́lẹ̀ nọ́pọ̀tọ̀ ni it's a point kókó ọ̀rọ̀ kan ni kí ni kókó ọ̀rọ̀ náà ó nínú èyí tí ìrántí ẹ̀ wá àti ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ níbo ló ti wá fílìkìtàbí ní Qur'an níbo ló ti wá nù súnà òun làwọn ń sọ o kì í ṣe gbogbo èyí tí mo ti sọ sẹ́yìn o gbogbo àwọn ètí mo ti kọ́kọ́ sọ yẹn mo fi ń mú oríṣiríṣi ìgbàgbọ́ káàkiri nípa ètò ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ikú ni o nínú ìgbàgbọ́ bá a gbọ́ gbà tí wọ́n á kékeré wọ́n ní tó kù bá kú ń lọ ìlẹ̀panu ìlẹ̀pa ní ìlú àwọn òkú sódíé ìlẹ̀pa ìlú àwọn òkú sọ ìlẹ̀pa ti díkọ̀ ibi tá a wà ilẹ̀ pupa ni ó di ìlẹ̀pa ọ̀hún.

àti súnà ìyẹn làwọn ń ṣàlàyé o wàlìmọ́ òtù bìdáyà tó lè yẹ òmìnir ààfì ikú gangan sì ni bẹ̀rẹ̀ ọjọ́ alkiyama wàlìkọ́bùrù awwalu manzili alẹ́ ààfìrọ̀ sàárè òun sì ni àkọ́kọ́ ilé ti ọjọ́ kẹyìn wà mẹ́ta kọ́ mẹ́kìyà mẹ́tùkú wà bàdà àtàtúkù gbogbo ẹni tó bá sì ti kú bàbábùnà bá sì ń sọ̀rọ̀ wọ́n ní àgbéǹde tí ẹ ti bẹ̀rẹ̀ nu ó ti dé nù òpin tí wọ́n bá ní òpin ayé tí ẹ kó ti bẹ̀rẹ̀ náà fàlìmọ́nù bí i ọmọ ìlàáfí ẹ̀rí ìgbàgbọ́ pẹ̀lú ọjọ́ kẹ́kọ́ lẹ́gbẹ́ àdíìsì mọ̀mọ́ ìtàkọ̀díkọ́ mọ̀tìkìyà mọ̀tìkú sábà lọ ohun tí bá àlàkídá tó lè wà sí ti yá ti ṣéèkì gúnlẹ̀ òfin ní ṣẹ́ríù rẹ̀ ti ṣéèkì Muhammad sọ́lé gúnlẹ̀ òfin ní ṣe bá ẹṣẹ́ gba Islam tó tẹ̀mí yá ni wọ́n gba àlàkídá tó lè wà sí ti hadith yẹn àwọn tó ṣe tàkìrìjà hadith yẹn máa gbá kọ́dí kọ́ ọmọ kìyà mẹ́tù ni pé kàánà kìyà mẹ́tù kọ́dí kọ́ ọmọ torí pé kò lè wáyé mọ́ òun ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ẹjọ́ gbèdè nìyẹn fàlìmọ́nù bí lè ọmọ ààfin ṣe múnú báńkì ní ẹ̀rí ìgbàgbọ́ nínú ọjọ́ kẹyìn wàlìmọ́nù bí kúlè mọ́ ìyàkú ní bá dálẹ̀ mọ́ ó ní bàbá sheik abdulrozak wọ́n ní ó ní ìgbàgbọ́ bí kúlè mọ́ ìyàkú ní bá dálẹ̀ mọ́ jẹ́ bí bá ti ṣe sọ́ọ́ gbígba gbogbo tí máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú gbọ́ bada an ní fitnatil kọpì bẹ̀rẹ̀ pẹ̀lú fìtínà náà sàárè wà àdáàbìhì àti ìyáàbẹ̀ wà nàáìnì ì àti ìdẹ̀ráàbẹ̀ ẹjá túnkà wọ́n ni pàlì ìmánu bìlì yá omi àáfí ẹ̀ ní ìgbàgbọ́ nínú ọjọ́ kẹyìn yá ọmọ ńlá yá ọmọ bàdáwò ìtumọ̀ ẹ̀ nìyẹn tẹ bá gbọ́ yá wọlé áàkìrì áàkìrì ní nǹkan tó kẹ́yìn ọjọ́ kẹ́yìn àwọn àfáà ní ìdíjọ́ ní ìpè lọ́jọ́ kẹ́yìn pé ìyá òmó la ìyá òmá bá ìjà ọjọ́ kan ní tí ò sọjọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀ olófin jẹ́ ọjọ́ ìkẹyìn àfáà wa ní ìnígbàgbọ́ sọ́jọ́ yìí ó ní ìnígbàgbọ́ sí gbogbo tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú bá dá án ní fitnatili kọ́bìlì ó bẹ̀rẹ̀ pẹ̀lú fìtínà nù sàárè àgbàdà sọ̀túnmọ́ fìtínà sàárè yẹn o hmm? wà àdáàbì i àtìyànú sàárè wà nàáìní i àtìdẹ̀rà bẹ̀ fún ma mẹ́yà kúnnù bá dàdá àlìkà min umuri lẹ́yìn náà èyí tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ilé nínú àwọn oríṣiríṣi kí ni wọ́n ń pè ní fitnatil sàárè ní ìmọ̀bẹ́lá wọn ṣàlàyé ẹ̀wájú ọlọ́run oríṣi ní àtiwájú tẹ́lẹ̀. fìtínà sàárè tí wọ́n gbà lérò ní ìbéèrè tí àwọn mọ̀lẹ́kà máa ń béèrè lọ́wọ́ èèyàn mọ̀lẹ́kà méjì tí àwọn afá ṣàlàyé pé orúkọ ọ̀kan ni alemonka èkejì ni anakir ìbéèrè tí wọ́n béèrè nínú sàárè nígbà tí àwọn tó lọ sìnkú nígbà tí wọ́n bá ti pẹ̀yìn dà wọ́n ní ìyà sàárì àti dẹ̀ra abẹ̀ lẹ́yìn náà nú àwọn àwọn nǹkan tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ mìnà lè bá àsí bí ìgbédìde lẹ́yìn ikú wà nà ṣòro ẹ́ lẹ́yìn tí wọ́n bá gbé wa dìde gbogbo wa padà lọ kójọ wàlkìyàmù bẹ́yìn náṣírù gbà tó kálukú bá jáde a máa ń lọ fàfàfà kálukú ó fán mú hmm? alẹ́kọ́ọ̀rì á mẹ́lẹ̀kọ́ọ̀rì á wà máa àdìrọ́ ọ̀ká mẹ́lẹ̀kọ́ọ̀rì á yàó ma yàkúnù náà sù kálífàrọ́ ọ̀ṣì ní màbẹ̀tò ṣúrọ́tòlẹ̀kọ́ọ̀rì á yàó ma yàkúnù náà sù kálífàrọ́ ọ̀ṣì ní màbẹ̀tò àti mo máa ń kẹ́ka wo kó lẹ́ pé kèèjì pé èèyàn mọ̀ sí mẹ́rin báwọn ló translate Quran sọ́lọ́tù kí mo pè é sìn lè kọ́ ọ̀rìà àwọn lọ tú síbi pé wàtàkùn ni yàwó mayakunu náà sú kàlìfàrọ́ ṣìlìmàbẹ̀fó wọ́n ní ní ọjọ́ tí ènìyàn yóò dàbí àfòpiná tí wọ́n fọ́n ká síta àfòpiná pé àfòpiná kòkòrò kan ló ń jẹ́ bẹ́ẹ̀ táwọn Yorùbá ní àfòpiná tó lóhun ó pa ìtìlá ara rẹ̀ ní òṣè kí ni ara rẹ̀ ni ó pa ò torí tó bá ti kòkòrò kan ni ó máa ń wá sí iná fìtílà láyé jọun òwú wọ́n máa bu epo sí yóò a máa jó tó bá ti di alẹ́ òun ni iná kan tá à ń wọ́n fi òwú epo bàáfín sáńpè ní kẹrùsìn yóò wà lábẹ́ yóò máa jù ẹ̀yìn máa ṣe ìfín báyìí àwọn tí wọ́n wà lọ́jà ń gbà yìí tó bá délé tó bá tọ́ ọ̀bọ̀ mú báyìí ó kó èédú jáde ní ẹgbẹ́ ìdọ́jú lọ ní ìsìn kí ló replace ẹ̀ kí ló rọ́pò ẹ̀ báyìí solar power ó ti rọ́pò ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn náà tí wọ́n ní ní ọjọ́ tí àwọn ènìyàn yóò dà gẹ́gẹ́ bí àfòpiná tí ó túká kiri tó díẹ̀ yawma yakunu nasu kalfarashi mabẹ́sọ̀ torí náà ní wà nùṣù yẹn bá ti jáde inú sàárè báyìí fi fọ́nká àwọn èèyàn wàlìkìyàm bayna yadayi rabbi alẹ́hàlẹ́mì àti dídúró níwájú olúwàgbàgbà ńlá ìwà làhásùrù ìkójọ wàlìmọ̀wàzín ṣíṣe òṣùwọ̀n iṣẹ́ kálukú fi ṣe òṣùwọ̀n iṣẹ́ kálukú wà sírọ̀ kíkọjá lórí afárá tàbí kọjá lórí iná tó lọ fẹnu sọ ààyè kan tó wà ní àárín iná jáànámà àti àlùjẹ́nà tá ń pè ní kọ́ńtọ́rọ̀ wàtàtọ̀ yúrì àsóhò tàtọ̀ yúrì sóhò òun náà ni ìwé tí wọ́n kọ iṣẹ́ wa sígbà tá a wà láyé gbogbo àwọn nǹkan tá ṣe kálukú gba ìwé rẹ̀ fa áàkìdún kìtàbà obìnrin yẹ̀mí ní wà áàkìdún kìtàbà obìnrin shimal àwọn míì ó gba ìwé yẹn jọ́nà pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn míì ó gba pẹ̀lú ọwọ́ òsì wàlìjánà tí àlìjánà yóò ṣẹlẹ̀ wà náà rí yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n méjèèjì ti wà ń lẹ̀ kìí ṣe bọ́lọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ dáa wàjí àyàwọ̀mà ilé bìjá àmìnàmà wọ́n ó gbé iná dé ló jáàlì kì á mọ̀ ó ti wà ńlẹ̀ sọ́lọ́pù ìbákọ́rọ̀ ní ọ̀ẹ́dà lìlìkáàfìlì àti pèsè rẹ̀ lẹ̀ fún àwọn kìfèrí wà kádẹ̀lì jẹ́nà bẹ́ẹ̀ náà lè àjẹ́nà ti wà ní dídá ó ti wà ńlẹ̀ ní kí màláíkà jù wí lọ ìgbà tó wo àlìjẹ́nà <clears throat> kò sẹ́ni tí ò ní wọ̀ lọ fi rọ kiri àlìjẹ́nà lọ fi yípo rọ kiri ká rẹ̀ pẹ̀lú ìtọ́kànkọ àwọn nǹkan tọ́kàn ọmọ èèyàn ò fẹ́ lọ fi yí àlìjẹ́nà kò ìgbà tó fi yípo tó wá sọ pé ọlọ́run kò sẹ́ni tí ò wọ̀ lọ wo iná yẹn ìgbà tó wo náà kò sẹ́nì kankan tí ó wọ̀ ilé èèyàn lè rí yàbá lọ fi nǹkan tọkàn fẹ́ sẹ́mi ń fẹ́ lọ fi yí ipò lọ fi rọ kíkà ẹ̀ ìgbà tó fi rọ kíkà kò sẹ́nì kankan tí ò ní wọ̀ tó lọ jẹ́ pé tá bá wò dáadáa hadith yẹn ẹni tó sọ ni sọ́ọ́díkùlì màsùtù olódodo olànẹ́bì ta ló fi ìròyìn ànẹ́bì àsọ́ọ́díkùlì màsùtù asọ́díkú al-masduk tálóbìrò yà náàbì abdullahi bono masarant ó gbajúmọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ṣe islamic study bí adi 4 ó wà nítorí bóò ní nọmba 4 nínú 40 hadith of eh, Nawawi ogójì hadith Nawawi hadith yẹn gbajúmọ̀ dáadáa ó ní abdullahi bin Mas'ud oníkọ́lá Rasulullah sallallahu alaihi wasallam wa huwa sadiqul masduq ànábì sọ báyìí òjíṣẹ́ ọlọ́run sọ báyìí ó ń sì ní olódodo tá a tún gbà sí olódodo a ti ṣàlàyé tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí hunaka sadiq masduq hmm, kadib masduq sadiq masduq kadib masduq àwọn kan wà òpùrọ́ ni wọ́n ẹja amúlájú rẹ̀ sọ́ọ́dìkì olódodo ni wọ́n mọ̀síùkù àwọn èèyàn tó gbà wọ́n sí lódodo àwọn kan wà sọ́ọ́dìkì olódodo ni wọ́n àmọ́ mọ̀kìdù àgbà wọ́n sí lódodo àwọn kan wà káàdìbù ni òpùrọ́ ni wọ́n àmọ́ mọ̀síùkù àgbà wọ́n sí lódodo àwọn kan wà káàdìbù ni wọ́n òpùrọ́ ni wọ́n mọ̀kìdù àtúngbà kó òpùrọ́ ni wọ́n ṣé àtúmọ̀ sọ pé àwọn òpùrọ́ táwọn èèyàn gbà sí lódodo ta ló lè rántí lóde òní àwọn tó jẹ́ òpùrọ́ ṣùgbọ́n táwọn ayé gbà wọ́n sí lódodo àwọn àfáà ṣọ́ọ̀ṣì àwọn ní ó kàn déédé wókè hàn oh thank you father thank you god níbi táti jọ ń sọ̀rọ̀ tó fi ń sọ̀rọ̀ náà nínú somebody shout amen díà kìí ṣe bí ṣe sọ̀rọ̀ ní ìbẹ̀ẹ́ ṣe mi ìfẹ́ kọ́ ṣe wọn tí bá ṣe gangan ẹ̀rí tó wà á somebody shout amen hallelujah the Lord that just told me to tell you that there are seven women here and that he has specially chosen these seven women for special blessings. You have been coming here for the past seven years seeking for a blessing. You are seven. The Lord bless me. I should tell you that today is your day of blessing. Amen. Irọ́ nípa power. Dear seven, the blessings you have been seeking for the last seven years is now in your hand. Can you claim it by shouting amen? Amen. Thank you. Thank you. Mo bá tún kọ́ àwọn méje wo ni kò ṣe dákọ òpùrọ́ ṣùgbọ́n gbà pé lódodo oúnjẹ tí ó jẹ lórí ọ̀rọ̀ tó sọ torí ara àwọn èkó ara àwọn tí wọ́n ti ń wá visa Amẹ́ríkà látijọ́ ẹ̀ tí yóò bọ́ sí yóò bọ́ sí lọ́dún yìí yóò ní òun ni wọ́n sọ ààrẹ tó ti gẹ́ tó ti ń fẹ́ ra káà ó fẹ́ go káà tí ò rí káà gùn ó go káà lọ́dún yẹn ara àwọn méje tí wọ́n sọ nìyẹn àwọn tó wá rí káàgùn yẹn tí wọ́n bá jẹ́ mẹ́wàá àwọn mẹ́wẹ̀ẹ̀wá yẹn kàgbó ríra wọn tó ara àwọn méje yẹn so wọ́n wá ní fada bàbá ni wọ́n bá sọ nìyẹn pé the Lord is good all the time oúnjẹ dé nìyẹn bless this car èyí bless yẹn lọ́fẹ̀ẹ́ yóò yọ ìdá mẹ́wàá tó dẹ̀ máa tẹ̀lé sálárì ẹ̀ tó ń gbà fàbówó tó bá rí èmi ní ìjẹ́ ẹ̀ kódà lómi lè dedicate gbogbo sálárì ẹ̀ so àwọn káàdìbù nìyẹn múmúlì káàdìbù nù àmọ́ mọ̀sídùkù òkúrọ́ tí wọ́n gbà sí olódodo ọlọ́run sàmì tó náà làwọn àfọ̀njánà bí ara rẹ̀ ni wọ́n wà ọlọ́run sàmì ẹjọ́ tẹ̀síwájú wàtàfàṣílù mùtàálìkọ́ ti bí àdáàbì náà àwọn ìfọ́síwẹ́wẹ́ tó ní ń ṣe pẹ̀lú ìyàná wàtàfàṣílù mùtàálìkọ́ ti bí nàíní lìjánà àti àwọn ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ìdẹ̀ra tó wà nù ọgbà àlìjánà ibi yìí àlàyé tí wọ́n ṣe ń bí kéré díẹ̀ ṣùgbọ́n ó máa nífọ̀síwẹ́wẹ́ tó pọ̀ wọ́n ní wàlì ìmánu bìí ìyá òmìnir torí nǹkan kọ̀ọ̀kan tí ń sọ yìí ṣéèkù fèmí náà máa lọ sínú tíra yìí sherul akidatil wasitiya ṣéèkù náà lè fèmí àwọn ibìkan náà wà tí ò tún fọ́ sí wẹ́wẹ́ á tún wá àwọn tíra míì tàbí ṣàlàyé pàápàá inú ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ń bí irú alimọ̀wazin yìí ìṣirò iṣẹ́ ìwọ̀n òṣùwọ̀n afáàní wàlìmọ́nù bìlì yawmi l-akhiri ala darajatayni alìmọ́nù bìlì yawmi l-akhiri ala darajatayni alìmọ́nù bìlì yawmi l-akhiri ala darajatayni ìgbàgbọ́ nínú ọjọ́ kẹyìn ìpele méjì ni o orí ìpele méjì ló wà ìpele mélòó ìpele méjì wọ́n ní alákọ̀ọ́kọ́ ìmánú ń zimun kí ni mo pè é ẹlẹ́ẹ̀kejì ìmánu rọ́ọ̀sìkùn alákọ̀ọ́kọ́ ìmánu jazimu wọ́n ní wàhúwà lẹ́dí láàáyó kúbalù ìmánu ìlà bíi àìyẹ jìzímá wà láàáyù ṣaká annà sámátà yàwó mú áàkì fìhí ìsáàbùn wà ìkọ́ọ̀bùn fàmàṣákà áwèrè táàbà la yakunu mu'minan wala yuqbalu minhu amalun wọ́n ní ìgbàgbọ́ alákọ̀ọ́kọ́ ó ní ìgbàgbọ́ tó ṣe wípé kàì àákàbẹ̀ ìmọ̀nà this nílẹ̀ níbẹ̀ tẹnubọ́ àti kátùmọ̀ ṣàlàyé bọ́ ẹjá kàn sọ ṣókí kátù níbọ̀rọ̀ gidi wọ́n ní imanu jazim iṣẹ́ ń pè ní imanu jazim ni níta lè pè ní ìgbàgbọ́ pọ́nbélé tí ò sí àpòmìlà ń bẹ̀ it is decisive lédè òyìnbó hmm? wọ́n lé o ní àlẹ́bí ilá yúkúbálù ìmọ̀ẹ́nu ìlàbì a lè gba ìgbàgbọ́ kankan a ní gbà lọ́wọ́ èèyàn àyàfi pẹ̀lú ìgbàgbọ́ ìsànsọ yìí a ń yẹ jìzímọ̀ kéèyàn sọ pọ́n mbélé wà láàyò ṣáka anna samata yawmun akhiri fi isabu wa kò sí iyèméjì kò sì sí ìrújú wípé ọjọ́ kẹ́yìn yóò ṣẹlẹ̀ ń bẹ̀ ìṣirò ìyà ó sì ṣẹlẹ̀ níjọ́ náà. fámẹ́n ṣáka àwèrè tààbà ẹni tó bá wá ṣiyè méjì tàbí ó ń ṣe ròyìnròyìn nípa wípé wọ́n ó ṣèṣirò iṣẹ́ wa lóòjọ́ àlìkìyámọ̀ tàbí ìyà ó jẹ àwọn kan ń bẹ̀. láyà kónú mọ̀pínà ó ń tọ̀wọ́n òdíjé nígbàgbọ́ òdodo láíláí wàlá yókùbálù mí ní hú amẹ́lún èyí yòówù iṣẹ́ tó ó ṣe ànígbà lọ rẹ̀ kò bá kirun kírun ànígbà ìrìn ló sọ pé láyúkúbálù ìmọ̀nù ìlàbì í ṣàbẹ́ tí a bá ń kírun kí ló dé tàbí ń kírun a gbàgbọ́ pé ọ̀ranyàn ni ìrun ṣe pé ìgbàgbọ́ kan ni àbí àbáwọn ní ìgbàgbọ́ ta nípa ọ̀ràn èèyàn nìrò yẹn láàyè kùbà ọlọ́run ní ìgbà lọ́wọ́ sàn tí ò bá ti nígbàgbọ́ pé ìjọ ìṣirò ìjọ gbèǹde ìṣirò wà ìyá wà ń bẹ̀ kí tó jẹ́ ká sọ bẹ́ẹ̀ sábà ìwọ̀ lọ́rùn àìlà ò ní pé àwọn kan gbà pé kò sí ìjìyà lójú àìjìyà wọn ìgbàgbọ́ tiwọn ni wípé ọlọ́run ò lè dá ẹ̀dá tó jẹ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ kó tó wá ṣe kí ni kó máa ba iṣẹ́ ọwọ́ ara rẹ̀ jẹ́ tó ẹ̀gbọ́n kí nìyẹn wọ́n gbà pé ìdẹ̀ra wà هناك النعيم يوم القيامة لا شك هؤلاء لا يشك في ذلك ولا يرتاب wọn ò ṣeyè méjì wọn ò sì ṣe ròyìnròyìn pé lọ́jọ́ pé èdè ìdẹ̀ra máa wà jẹ́ náà àmọ́ iná báwọn kan jìyà wọ́n bà pé kò sí torí pé báwo lè ṣe ọlọ́run tó dẹ́dà yìí ká kò lè ṣe ọlọ́run ẹ̀ṣẹ́ kà ọlọ́run òdẹ̀ rorò kò burú ẹ̀rí pé wọ́n máa máa wọn ò fi ìdẹ̀ra sí tẹ́yìn bá di nígbàgbọ́ nítorí pé èyí tó gbajúmọ̀ jù ní káwọn èèyàn máa wù pé àwọn ògbà àjọ ìpèsè ní ayẹyẹ ní ọ̀run nínú ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ àṣà tó pé wọn ò gbà pé ìjìyà wà lójú ni pé wọ́n ní táwọn bá ṣe yóò fà sínú ní táwọn àwọn jẹ́ kẹ́sẹ̀ yẹn pọ̀ dáadáa tó bá ọ̀gbẹ́ni inú òwà bí yóò wá fi ìbínú ju àwọn sọnù láti bìjínú ju àwọn sí ẹ̀rìn iná àwọn ó fò iná yẹn torí kó ti ìbínú ló fi ju àwọn ẹ̀yìn iná làwọn ó lọ bá sí bọ́ sí àwọn kan mọ́ gbádùn lọ ọ̀rọ̀ yẹn ló ṣe sọ yẹn ṣe kúfùrù ni o ṣùgbọ́n tí mo fẹ́ lò ń bẹ̀ gẹ́gẹ́ kọ́ ni kúfùrù bẹ̀ tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé wọn ò nígbàgbọ́ pé yà wà ní tí wọ́n ṣe yẹn là nínú bàlágọ̀ là ń pè ní ìsìzá kí mo pé ìsìzá yẹ̀yẹ́ ni wọ́n ń ṣe gbólóhùn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yẹn yẹ̀yẹ́ ni wọ́n fi ń ṣe láti fi jẹ́ kẹ́ gbàgbọ́ kẹ́ mọ̀ ìgbàgbọ́ àwọn pé kò sí tó ń jẹ́ ìyà lójú àríkì àmà wọ́n sọ pé ah, yóò kàn fi bínú ju àwọn sẹ́yìn sínú náà àwọn wà ní bọ́ sínú náà torí pé ó ti lo agbára tó pọ̀ jù ìbínú ní òfin àwọn ẹ̀yìn náà làwọn ó gbọ́jọ́ àwọn kan tó mọ gbádùn lọ́lọ́run less than since 2026 àbí 2016 then 2006 eh, then kí ló wà before 2006 ṣe 1996 àní 1996 2006 2016 wọ́n bọ̀ náà 1996, 2006 2000 30 years kò less than thirty years ago tí wọ́n ti ń gbọ́rọ̀ yìí since 1996 kódà láti gbàtà di one secondary school ni mo ti máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ kájú bí níbi àwọn ẹni òdìgbọ́rí ẹdìgbọ́rí in tí wọ́n ń ṣe ẹ̀là ń pè ní ìzá ìṣàwẹ́wà ìṣeyẹ̀yẹ́ ìfọ̀rọ̀lọ́n ṣe àwàdà torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n gbọ́ táwọn àfáà ń kà jáde inú Kùránì pé ìyà wà ṣùgbọ́n wọ́n ń ṣe àfihàn àìnígbàgbọ́ sí tí àwọn àfáà ń sọ tí wọ́n kà inú Kùránì yẹn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ni. tòun táwọn àfáà yìí wá ń sọ ni pé láyú bálù ìmẹ́nu ìlàbì kò sí gbàgbọ́ mi tó wá lé ní ẹlòmíràn àyàfi kó kọ́kọ́ gbà yẹn gbọ́ so wọ́n á ń ṣàlàyé pé ìgbàgbọ́ mi ìwò ni wọ́n ṣe nígbàgbọ́ ní ọlọ́run nìkan ni ìgbàgbọ́ onígbàgbọ́ kọ́ran yẹn ni irun àbí àní ìgbà lọ́wọ́ rẹ̀ tó bá nígbàgbọ́ pé ìyàwó àlójú àkìyà yẹn sheikh badr sheikh abdulrazak bọ́nà abdulmuzin albadri ni wọ́n sọ a ṣe ṣírò ṣẹ ìyádẹ́wà ọlọ́mọjà jíyà téèyàn bá yọ zàká kí ló dé kò fi yọ onígbàgbọ́ pọ́lọ́hun ní kò yọ zàká ìgbàgbọ́ yẹn ọlọ́run ò ní ìgbà lọ́wọ́ ẹ̀ tó bá ti nígbàgbọ́ pé ìyà wà lọ́jọ́ àlèkìyàmà tí ṣèkì ń sọ̀rọ̀ yẹn pé iṣẹ́ yẹn gẹ́rù mọ̀kùbòrò láàyò kùbà mọ́fó tó yé wa wọ́n ní fámọ̀ ìṣàkì car àó báwèrè tán àbà ẹni tó bá ṣe iyèméjì sí ìgbàgbọ́ wípé ìsáàbùn ìṣirò iṣẹ́ wà lọ́jọ́ alìkìyàmù ìkọ́bùn ìjìyà wà lọ́jọ́ alìkìyàmù ẹni tó bá ṣe iyèméjì láyàkúnú mùmínàn ó ń tọ̀hún ò ní jẹ́ múmi ní láíláí wala yuqbalu minhu amalun à ní gba iṣẹ́ kankan ní ọwọ́ rẹ̀ ìyẹn pé gbogbo dáadáa tó rò pé ẹ báwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ yìí o ẹ jẹ́ ká tún gbọ́ bí dáadáa wọ́n ní ìwà lọ́lọ́run fẹ́ wò gbogbo ìwà dáadáa tó wá ń hù yẹn ibi àwọn àfáà ṣàlàyé tá a fẹ́ ká gbọ́ ẹni pé láà túkùbà àmẹ́ẹ̀lùhù àsọ́ọ̀lìhà àwọn iṣẹ́ rẹ̀ tó jẹ́ iṣẹ́ rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ ṣàfùlà àwọn iṣẹ́ rẹ̀ tó jẹ́ iṣẹ́ rẹ̀ àmẹ́lùhú àsọ́ọ̀lìhà alẹ́ àmẹ́lù àsọ́ọ̀lìhà tàbí ká sọ pé àmẹ́lùhú àsọ́ọ̀lìhà àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe tó jẹ́ iṣẹ́ rẹ̀ tó ní ìrètí wípé òwò fi rí ìyọnu ọlọ́run ló já ìkìyàmù hmm? yàtẹ́kìdù bí àbí ilẹ̀ amẹ́l ó ní àdìsọ́kàn ó nígbàgbọ́ pé pẹ̀lú àwọn iṣẹ́ eré yìí o lóòjọ́ àlìkìyàmù ọlọ́run bó yọ̀nú sóhun iṣẹ́ yẹn gangan àmì ìgbà lọ́wọ́ ẹ̀ kí ló dé torí pé ìgbàgbọ́ kan tó pàtàkì nínú ìgbàgbọ́ tí wọ́n pè ní gbà tí wọ́n pè tí wọ́n ní alìmọ́ẹ̀nù gáàzìmù àbí ìmọ́ẹ̀nù gáàzìmù ṣe decisive something ìgbàgbọ́ kan ní sẹ́ pé kò lábùlà ń nú pọ́nbélé ni kò ní kí nínú àbùlà kìí ṣàbùlà gbẹ̀gìrì àtewédò torí mo ṣe something gbẹ̀gìrì yẹn pé nǹkan tó mọ́ kangá tí wọn ò fi nǹkan kan rú ìgbàgbọ́ yẹn gbọ́dọ̀ mọ́ kangá kò gbọ́dọ̀ sí nǹkan kan tó kún gbàgbọ́ yẹn ìyà wà lójú àlìkìyámọ̀ ìyà wà ṣùgbọ́n tí yẹn bá wò náà dáadáa ọlọ́run òróró tẹ́gbó ti lábùlà nú kò pọ́n gbélé so àlàyé tí wọ́n kọ́kọ́ ṣe fún wa nìyẹn ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ wa insha tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a máa tẹ̀síwájú lórí àlàyé lágbára ọlọ́run ọlọ́run kó dẹ́mi sí kó yọ̀ǹda àsìkò fún wa kó wá fún wa lálàáfíà àtìní àtẹ̀yìn kó sì yọ̀ǹda fún wa kó jẹ́ ká rójú kára yìí pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ní járí ìdíwọ́ ọlọ́run ní járí wàhálà ọlọ́run mọ́jà rí fìtínà a máa tẹ̀síwájú lórí ẹ̀ àwọn àlàyé yìí kọ́lọ̀ ń jẹ́ kó yé wa kọ́lọ̀ ń jẹ́ kó mọ̀ wá هذا والله كلهم كفي موا هذا والله تعالى أعلم هل من سؤالي قبل انصراف شيء ميري واقع تولو كاتو تقول اللهم إنا نسألك الهدى سواء برودرز تجي alè àwọn ọkọ̀ wa tó jí jáde láàárọ̀ yìí wọ́n lọ ní tí wọ́n lọ ẹ pé tí wọ́n bá ń bọ̀ wọ́n mọ̀ bọ̀ tọ́lá lórí ìwò pọ́pọ̀ ń lọ ṣiṣẹ́ tó jẹ́ bíríkìlà bíríkìlìyà ní ọkọ̀ yín àbí tó jẹ́ kápẹ́ntì wọn ò fún wọn lówó kankan iṣẹ́ àfinúfíndọ̀ ṣe sójú ọ̀nà ọlọ́run yídì ni wọ́n lọ ń tún ṣe iṣẹ́ pé wọ́n gé igi ní yídì àwọn igi yẹn àwọn ewé rẹ̀ àwọn igi wúró ti pọ̀ àlélò nílé yá ni wọ́n fi ní gbogbo òòjọ́ sunday sunday báyìí yá ọmọlẹ̀ ahad ọjọ́ àládì báyìí kí wọ́n lọ bẹ̀ láti mọ̀ tún ṣe mo kọjá ń bẹ̀ nígbà tí mo ń bọ̀ iṣẹ́ yẹn ò kéré o láti sọ̀rọ̀ ká lè rí bẹ́ẹ̀ lò nígbà yíbi ìtìkìnì ìléyá kọ́lọ̀ ń jẹ́ kọ́lọ̀ fún wọn ṣe tòtò náà kẹ́lẹ̀ kankan mọ́ ronú pé ọkọ̀ ọmọ owó kan bọ̀ ń bẹ̀ ẹ̀ ṣùgbọ́n àwọ̀ lè sọ o tí wọ́n bá ń bọ̀ lọ́nà bísínẹ́sì ilé o lè padà yọ lẹ́yìn ọlọ́run dẹ̀ tó lè jẹ́ kí wọ́n rómú wọ́n bọ̀ náà lọ́nà wo ọlọ́run lè kádàrà ń kárí ẹnìkan tó jẹ́ mohsin kí ni mo pè àwọn oní onínú dídùn àbí kí ni wọ́n pè onítọrẹ àánú àbí kí ni wọ́n pè onídúndùn ọlọ́rẹ àyá ìgbọ́ yorùbá gidi o àwọn onínú dídùn ọlọ́rẹ tí wọ́n pè ní philanthropist alérí táwọn àwa ò mọ̀ wọ́n kàn pé wọ́n kàn ní kó kálukú gba five five thousand bó ṣe ń bọ̀ àlè sọ kò lè ṣẹlẹ̀ àmọ́ ẹ mọ̀ fọkàn sí ṣèdíyé